lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ náà ni o wọ́n tún ní kí n bá wọn bi iléeṣẹ́ ọlọ́pàá léèrè wípé kí ló dé tí iléeṣẹ́ ọlọ́pàá kí ló fà á tí wọn ò fi lọ arrest ọmọ ẹni tó ní Hilton Hotel kí ló dé tí wọn ò ti fi lọ lọ arrest MD ilé ìtura Hilton Hotel kí ló dé tí wọn ò tí ì fi páńpẹ́ òfin mú Rahim Adédoyin ọmọ Dr. Ramon Adédoyin nígbà tó jẹ́ pé ọ̀kan lára àwọn tó wà ní gbaga àwọn ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n ti mú lórí ìṣẹ̀lẹ̀ yìí ó sọ fún wa ó sọ fáwọn ọlọ́pàá ó fi léde oró ọkà wípé ọmọ ẹni tó ní Hilton Hotel Rahman Adédoyin ọmọ rẹ̀ Rahim Adédoyin tó jẹ́ MD Managing Director ilé ilé ìtura Hilton hotel wípé òun ló pa àwọn láṣẹ káwọn lọ ju òkú Timothy sínú igbó ẹ gbọ́ nígbà tọ́rọ̀ rí báyìí kí ló lè dá dúró kí ló lè ṣẹlẹ̀ irú ìwádìí wo ló tún yẹ káwọn ọlọ́pàá wọn ṣe tí kò fi tí yẹ kí wọ́n lọ arrest Raheem Adédoyin àwọn aráàlú ní kí n béèrè ó ti yẹ ó ti yẹ ó ti yẹ ká gbọ́rọ̀ lẹ́nu Rahim Adédoyin ó ti yẹ kẹ́ ẹ lọ fi páńpẹ́ òfin mú Rahim Adédoyin lórí ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé kò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan ń tó bá jẹ́ pé kò sí ọ̀rọ̀ àṣírí kankan ń ó ti yẹ kí iléeṣẹ́ lọ mú Rahim Adédoyin kó wá sọ tẹnu ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Otasansan rédíò and TV. ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run yóò máa wà lórí wa àní ṣílẹ̀tẹ̀ àní tójúlẹ̀ mọ́lẹ̀ o lórí ìṣẹ̀lẹ̀ ikú abàmì ikú tó mú ìfura dání tó pa Timothy Adégòkè Olúwadámiláre tí wọ́n sọ yí pé ó kú sílé ìtura hilton hotel tó wà ní ìlú ilé-ifẹ̀ ìyẹn ilé ìtura dr rahman adédọ̀yìn gẹ́gẹ́ bí àdéhùn wa pé gbogbo bá sì ń lọ òun náà ni a ó mọ̀ fi tó yín létí ànìjẹ́ kí ti yín ó di pàápàá jùlọ bó ṣe ń lọ nígboro ayé òun náà ni mo ní kí n sọ fún yín ṣé ẹ gbàgbé wípé àti rèé report test autopsy tí wọ́n ní wọ́n ń ṣe wọ́n sì ní ká mú sùúrù wípé rìsọ́ọ̀tì ò tíì jáde hmm, ọ̀dà àwa ti gbọ́ àwa ti gbọ́ à ń dúró de report à ń dúró de report autopsy à ń mú sùúrù ṣùgbọ́n mò ń pariwo wípé ká ẹ jẹ́ kí ìdájọ́ òdodo kó fìdí múlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ìdájọ́ òdodo kó farahàn lórí ọ̀rọ̀ yìí nítorí pé ọlọ́ọ̀bá mi Èdùmàrè òfékè kò fẹ́rọ́ òtítọ́ báyìí náà ni ọlọ́run ọba mi ń fẹ́ bá a dẹ̀ sòtítọ́ bá a parọ́ bá a ṣèké a bá a sòtítọ́ a kú. bá a parọ́ bá a ṣèké a ó rọ̀rùn ara kejì kí wá ló dé tá à ní sòtítọ́ kí ló dé tá à ní sòdodo. <sighs> ọ̀dà àwọn aráàlú ń bi mí àwọn ènìyàn ń bi mí léèrè pé kí n bi ẹ̀yin ìjọba kí n bi ẹ̀yin agbófinró iléeṣẹ́ ọlọ́pàá wípé kí ló dé tí ilé ìtura hilton hotel tí kò fi ní cctv camera kí ló dé tí dr rahman adédọyìn tó ní ilé ìtura hilton hotel tó fi rí cctv camera ṣé àwọn iléeṣẹ́ rẹ̀ yòókù ṣùgbọ́n tí kò rí cctv camera sílé ìtura hilton hotel tí timothy adégòkè tó kú sí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló wà ń di àṣírí ìwo ló wà ń bẹ̀ tí dr adédọyìn tó ní hilton hotel tó fi rí CCTV camera sí ilé tó ń gbé fúnra rẹ̀ ṣùgbọ́n tí kò rí CCTV camera sílé ìtura Hilton Hotel àwọn ọmọ Nàìjíríà àwọn ẹbí Timothy Adégòkè wọ́n ní kí n bá wọn bi ẹ̀yin ọlọ́pàá léèrè wípé ó yẹ ká ẹ ṣèwádìí lórí ọ̀rọ̀ yìí ó yẹ ká mọ bó ṣe jẹ́ ẹ bá ní bí Dr. Rahmon Adédoyin léèrè pé tó bá jẹ́ pé lóòótọ́ ni ilé ìtura Hilton hotel kò ní CCTV camera a jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní <laughs> ọ̀rọ̀ yẹn ní bá ọ jẹ́ pé àṣírí kan wà ń bẹ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan wà ń bẹ̀ tó lè fà á láti má jẹ́ kí Dr. Adédoyin kó rí CCTV camera sílé ìtura hilton hotel tá à ń sọ nípa rẹ̀ yìí ìyẹn báwọn lórí ìṣẹ̀lẹ̀ yìí òdodo ló kù tá a fẹ́ kó fara hàn ìdájọ́ òdodo la fẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí o iṣẹ́ nǹkan míì ká lè bá a dẹ́kun irú ìwà bàjẹ́ báyìí láwùjọ ni ká lè bá a dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ ìpani ìpanisowó ìpanisètùtù ọ̀la láàyè ká lè bá a dẹ́kun rẹ̀ láwùjọ wa nítorí pé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ ti Timothy Adégòkè ló dé báyìí ta la mọ̀ tí wọ́n tún ti ń pètè pèrò lórí rẹ̀ báyìí ṣùgbọ́n ká lè bá a dẹ́kun irúwà báyìí a fẹ́ ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ ikú gbígbóná tó pa Timothy Adégòkè ọmọ wọn nílùú Èrúwà ah, Timothy níyàwó timothy ní baba timothy níyà timothy fa àwọn ọmọ sílẹ̀ ẹ wá sọ ìdílé timothy adégòkè ẹ sọ sínú ìbànújẹ́ ọlọ́ọ̀nà ẹ̀yin nà hmm. ìdájọ́ olódùmarè ìbínú olódùmarè ń bẹ lórí gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú timothy adégòkè nítorí pé kì í ṣe ń tọ́tọ̀ kì í ṣe ń tó yẹ aburú sì ni. kéde èèyàn kó máa pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ nítorí owó kéde èèyàn kó máa pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ nítorí ọlà ṣètùtù ọlà kó máa fi wówó kó máa fẹ̀mí ẹlẹ́mìí wá owó kí ló dé kí la mú wáyé kí la mú lọ sọ́run kò sí ní tá a mú wáyé kò dẹ̀ sí ní tá a mú lọ sọ́run o ẹ jẹ́ á jáwọ́ nínú ìwà bàjẹ́ ẹ jẹ́ á jáwọ́ nínú ìwà ìpamọ́lẹ́kúnjayé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì Ọ̀tàsánsán lórí YouTube tẹ́ ẹ bá ṣe ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa ẹ máa bá ní subscribe kẹ̀dẹ̀ máa bá ní share rẹ̀ kó lè bá a máa rìn jìnnà nígboro ayé òdodo la gbé dání òdodo la sì máa sọ àníjẹ́ tí yín ó de o á dẹ̀ máa fi tó yín létí bó bá ṣe ń lọ nígboro ayé lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹni tó kàn o aburú ò ní kàn mí kò ní kan gbogbo ẹni tó ń wò mí láṣẹ Èdùmàrè àwọn táburú ti kàn ọbẹ̀ Èdùmàrè yóò dẹ́kun aburú nílé wọn aburú sì ní ṣẹlẹ̀ sí wọn mọ́ lágbára Ọlọ́run láṣẹ Elédùmarè ẹ ṣé o a tún padà bọ̀. Otasansan rédíò and TV. hello èmi ní. má dájú láti subscribe sórí Otasansan TV lórí YouTube.